بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته عباد الله الكرام بإذن الله تعالى عند ذلك رتوى عقيدة الطهاوي عقيدة أهل السنة والجماعة بشري بن عبد العزيز الحنفي شرحه أيضا ناصر الدين الباني إن شاء ويكون معيانا هنا له adebi article 30 ko akida yeye kuwewa iye gbogbo ẹ̀wọ̀lẹ́sẹ̀ pẹ́rọ a e b c kó àjí ìwòsàn ọjọ́lẹ̀mẹ̀ a b c d táàtì kó ẹ̀yìn náà dé àtìkọ̀rọ̀ táàtì wà ní àkídẹ́tọ̀ alùsùn náà wọ́n jama ẹ́ e táàtì tí kàtí ọjọ́lẹ̀ ìsì wọ̀ habibu rọ́bìl àlẹ́rí ilẹ̀ nàtí ọjọ́lẹ̀ yémi ni àbí 31 31 òun sí kúlù da'wan nubuwati ba'dahu faghayin wa faghayin wa hawa akida ahli sunna le oji anabi muhammadu le oji nubuwati muhammadin udagu wa ma'adu sunna wal jama'a ilaika badia kakab kwezo duda mahali sunna ko ya ni sahabi bogo taki laiki ní yutakini akida bi maana fengu dafu tedo ya mi ahli sunna le anwu woyo udago ya mi muhammadin نبوة محمد صلى الله عليه وسلم إشاكي 81 كل دعوة النبوة إيتوكي والو بكليم لالو الندو لالو الجنودو لالو نويل دو لالو مالمي دو النبوة إكليم annabi magane ko ikilme shi ma ki da'awan nubuwa ikilme annabi ba prophethood ba ọla méjì nìkí ó nẹ̀kí rọ kẹdọ̀ yóò ń ẹ̀sà níbi àmánu kọ́lọ̀ àmà níbi pàkó ìní ìdúkì àjẹ́ ní yóò ń yé múdàṣà níbi 1 nọmbà 2 ó nẹ̀kí àjọwọ̀ rí ìwọ̀n ẹ̀kì ọ malami ongache iwo ye kolo eki malami ta ke kili kado moye tan yanya claim amu kole responsibility eki kama nebi ohun dupe ma bolo lama ihun ilimi oka tegi da yake niki ko jake umo ete go million kaneka na imanu mai niki chapa pa oje gije unwa kan niki mujima ilimi ma ilimi yiki de ya kira de kullu da'wa an-nubuwa obdede claim prophethood either the function of prophethood or the name of prophethood فغيٌ بعده أبيان بمحمد فغيٌ إلا أولومشي إلا كن مونا ونادو مونا بليدو مونا كابرشدو أولومشي وهوا kwa yoye ni domo lutafi yo John owe mi dongo kodbo kani biten owe mi dongi li mi adini do ebe mi na le bo o mi le do domo ki nti ghayin ila bona aljana te ila bona qur'ani te hadithi te ila bona dini islam te wa hawa ule bedo akomi aleka dini doan ebe mi na claim prophethood lọ́nà tó tọ́dá balẹ̀ yìí ọ̀tàgàdá àṣìfà fi tààrí fi ìkún kìlì mustapha àbẹ̀kọ́ tàgàdá mukhtasar khalil sheikhul khalil al-qurtubi rahimahum allahu ta'ala الشفاة القاضي إياب المالكي مختصر الخليل الشيخ الخليل القرطب القرطبي بوجان السين ما دوكي أندلس يلا كذا في كوين مذهب مالكية ده إيه باب الرجة باب الرجة في دين الإسلام باب يجي أقول يوم أبوستيت apostate jo na kitaba pa ifobia papa tetu da unka kinyamba medo roka baba ehun lo yo mu de kafiri eyo mo taka da meji gudodo ngire yani wamin ha manita annabuwa ene duki claim kunga tanibi au yasadu ila sama abaki claim kunga ta gudoya lo boyo aw yadkhulul jannata abati atule mko mwa udeju mko ngagu kede ungesa daba nyal unganya liyana dabia wa yu'ana qurul aini ma be belal yana ngama takola medo amanu mbo kadola koi manida an ene duki claim anebi yotaka dame yugudodo ngirei utitalaun yani fa haula kuffarun أبيش ما كافر إليه المكذبون برسالات النبي أبيك دوشة يا نبي ديمي ده لتاي ميجي كدو لتاي في الليل والله ما جي أقول لتاي وتكدا إيكي تي documentary bo malikiya papo yóò máa dúdú nǹkan àmàdọ́ ẹgbẹ̀ ó dùn án lè fún yóò jí lọ mẹ́ ṣùgbọ́n hàn náà ilo kita bale mebe makaiba menida annubuwa matori amengo wowo mayu utitala ene duki kilime uboja ni muhammad ko nganja ni fa haula'i kuffarun boydu mumda likafiri almukazzibuna almukazzibina ko birisalati nabiyyi kuwishia kanabi muhammad tudabaleng ulitabe ani watona ka kida mi ahlus sunna inda na duki duki <coughs> claim kaka ni bidon na muna chane bigi o kole bitama ni bi oh, kete duki ke du ka kana du ti claim bi unga che na la mudi kafiri e ene na che ti kafiri tan indi o mutu ene ge ya ko mudi kafiri ala ni oh, roayo na'am then ẹgbọ́la dẹ̀ríkà yàn kẹ́ dédé ní dẹ̀ríkà kàmẹ́ máa yẹ́kì dẹ̀ríkà ẹ̀yàn ni àmẹ́kàlámà àmẹ́kàlámà kẹ́ǹkẹ́ máa bí ẹ̀ǹkẹ́ dédé ní dẹ̀ríkà ẹ lè tí ọ sákàdá jawahirul ma'ani volume 1 page 125 ẹnẹ́kì kalatalfati ilé ọ̀hún wéhìlẹ̀ ẹ̀ǹkì tí kà máa gbà kàtẹ ní ìdọ́mù ẹnẹ́ dúkìá ṣe agẹnẹlẹ́ yú kàkímọ̀ pure kàníbì náà oyi mistake elenga na la dako yiwe dodo enegi ni salatul fatihi wa yewu yo yibi kema do haka dungun adwale kiti salati ohun idabate yi ka aba wu odo gbo meji ere waye ma ka me odo me gwejo wa kan egi awe yo wa hiro al maani وكان قلبه مدة إيتني كواتنا وجهنا بيجيبي إيجابكوبيا نانا نانا نانا بيجي كعبة على أن يمنحه صلاته ويكو يبني صلاته كدوم salatu lẹ́kí tukpahi salatu dúró kọjọ́ dùnmá níbi tó ń bá mi sàábẹ̀ ń bí ìṣe màdúrà ọjọ́ salatu èkè ẹ̀tẹ̀lẹ̀ lè ìtukpahi àdúrà ìtukpahi ìbáadá àmàlìyànú ìtukpahi ìbáadá

salata nabi kitupahi idule wemale weje padu haye yamanna inna pelela biyadi lahi yutihi ma yasha wa lahu dhul fadli lazim jana maata ele yo baba baba kutubo lo ngede ibi e ne abjo mazwe adu ele abu yokola do haye qur'an wad'u allaha hospitala ngoko yue mabiongebe enwe koji ko ya inna allaha la yuhibbul mu'tadin ama bioyi bi ma ojo ngi ja ma wona daba ya ma bioyi bi no yo je wona daba e bi bi enwe kojo li go na ore ke bi bi kojo ki mo na bi ki ma wala duwe on ni wuda ba mo ni bi du ko do mo bi anabi muhammadu gen wa idu muhammadu gen e

ko yana medina gbogbo gbogbo iwi morocco abu shambulu wa shalala ohun gani ko ikeberi e níbi dágbọ́gọ́ ìrìn àdágbọ́gọ́ yàkọ̀ zetan ẹlẹ́ka máa pàyà lọ ẹ̀yà nínú ìrìnyà nínú ẹ̀fí tẹ̀sìlì tẹ̀sìlì náà jọra yàrájà wọ́n máa kéré ha mọ̀ ẹ́dẹ́mọ̀ ní ẹ̀bẹ̀kọ́ mìíràn náà ń yé adẹ́hùn ẹ̀lẹ́n tí ó gìnà láwọn ẹ̀sẹ̀ ọ̀nà nìyẹn yàkọ̀ zetan làmẹ́nẹ́màn mùsàfáhàtàn ẹbá tí ó ìmò yẹ́jẹ̀ lórí yìí yẹ́ ni ọ̀làdúkà níbi ẹwà kàwọn olùkọ́ àmì kò ń kàwọn àmì ẹ̀lẹ́tẹ̀lẹ́dẹ́ rẹ òwúrí di lẹ yàpàgbẹ́ta ní yúkú yíjú rẹ̀ ṣe ó ṣe ọ̀nà nù lẹ́mìnira mà ń ṣe ọ̀nà rẹ̀ ṣe nù mo ṣàfà àdánù gà níbi ìdágbòkò òdágbòlẹ̀ ọmọ ìyá tó ń bá yìí. ẹnbí ìdí ìbára kẹrọ mọ̀tàdà ọ̀bẹ́ ẹ̀ máa gba tákẹ́lẹ́gẹ́ fẹ́ẹ̀tù máa nẹ́lẹ́gẹ́ bá lọ máa lọ ẹlẹ́bí máa lẹ́bí bílíbílíbílíbílíbílíbílí tó máa jẹ́sọ kàtó mọ̀nọ́rọ̀ kàtó wẹ́kẹ́mìnà yìí súnmà báyọ̀nyọ̀nyọ̀ ẹ̀hìn máa báyọ̀nyọ̀nyọ̀ sàmẹ̀wá lóyìí eré àmàrà ngbọ́kísàlájú bá dé ilẹ̀ ẹ̀dẹ̀ àdúrà ìṣẹ́ máa dúà gùdẹ́gbọ́ àwọn alùsúnà ilẹ̀ pẹ́kọ́ dẹ̀ kúlù dáwọ́ nùbúwà claiming pé àgbọn dẹ̀ kí claim prophecy ẹ̀wọ̀n ti prophethood i mean ma mi ẹgbẹ̀ wá yìí kú gbọ́ ọjọ́ òun ti prophethood yìí kẹgbọ̀lá kú gbọ́ ọjọ́ gbẹ̀rún àdínì kú gbọ́ ọjọ́ kẹdùn kà hàn mọ̀nà ni ilẹ̀ hàn mọ̀dọ́mọ̀ mọ̀nà ilẹ̀ hàn ni pé dẹ́hùn ẹ̀rí ọ̀nà ni ńdà dẹ́hùn kà ń ẹ́ kí ń dojú ẹ̀yẹ kà ọjọ́ ní kẹdùn ẹ̀kẹ́ mọ́ lù jí kẹ́sì ẹ̀kà níbi náà ilẹ̀ dọ́mù ọ̀làdìrọ̀ ẹ̀dù tó dábálẹ̀ òdágọ̀ ahàlùsùn náà rẹ̀ mẹ́kọ̀ọ́ lítàbí màlìkíyà kò fòtù ẹni dúkì jẹ́ kí wáhàyà wọn lò bí àníbi muhammadu ìyẹ́ dábálẹ̀ eji egbe salat al-fati ona kelea kafri shimichi ameme egbo kato amati salat al-fati akavre mache kako nda sobele na kadenu tudu o yile mal ka mo ka bado ka kana me me bo abajo yi sogele na mamo sogele mabule anga man ona akere apa kake ŋunyɔ kuma gbɔ wonɔ ge le ma ma fɔwo na ne ma fi nyama wɔwɔ mɛ gbɔ la kaka yi ŋa ma dze gba ene kimi da yɔ ka ɔta ka da yi gba yɔn ki ma ka ɔta ka da ma li ki yamɔ tɛsɛ la kali li ene ki gba ma gba ŋu yozo yi o ma dza ni ti àwọn mo yo ya ki wa yoyo li ta yi ma ɛn tuma gba ŋu gbɔ kpa kpɔ ti yamɔ na yi ŋu da da do ameta tse tolu le ŋu yɛ wallahi mdisnodia mamoha oyiye ebu mabudu ebu dikafiri mushriki echeche eh, mateneo oh, ngaje kombe muda kafiri imdugo sharia lolo oyiye ebu mabudu tora vale abo shia ami mamu mamegweyi ami shia imamia isna asharia belief manepama àbí àmì imam ma mẹ́gbé yìí sàmì imam sí ìṣọ̀lá ló àmì imam ma pàkó sàbó súnà mọ́nà yìnbó súnà màtí gbogbo aróyún sẹ́yìnà alì sẹ́yìnà hussein zainu al-abidin ayọ́ anẹ́bì sọ́lọ́wọ́ alẹ́gbọ̀n ẹnu jímá ma jábẹ̀ má jẹ́nu jímá ìhàdínì bókì islam àbòmú wá gbẹ́gbẹ́gbẹ́ ngugbo amagbe wayi ne wayi wa ne wayi wayi do na mishi adamagu ogo ko be ya dere ka da mishi he magu amagbo wayi wa ogala be ahmediya ogala na mani believe kama ni abu amanu ko eno mo ne yema ahmad al-gulam al-qadiyaniya mani believe o ye nko mun ga gbola wa ugbo yo kidupe ma agba du sukolo umbilaga bo jama'atu tabligh amanu gonugo oku ebiri won gbam mamu ugberi e un kadegide e believe mbuwa to don nyi ma chef Ilyas to dun don ne tabligh de mi ke bi ako ebi un le ana kinolo ala no kana kata je ko do ma do mamu yi gogo ana kubu ise braya kinyas kau ise braya na nyas nyas mamun tipu we tunna nda tunna gesti atike kochoka tukai ungu kwa kwa yuru sunna memata shabil ya pao mbeo mtabiligi ama violator la gideni ama direct kola ile mani believe kakone nyima ilia ibiwa haikubojo ọjọ́ tọ́ kí ń ké dàmù nà ọ̀dọ́ ọjọ́ tọ́rùn kí ní dàmù nà ọ̀dọ́ báyà kúntùm ọ̀rọ̀m ọmọdé kúrò jẹ́ lè náà sí máa yà lẹ́dùn wa كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر kadomo ayi wage kuntum khara ummati ukhrijat lin-nasi amatubu yokile ojo ko ma do ngamone ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar kuma yawamuni tigma tanga yoma anuma bi bawo bi bita inona kanu bi waka dio litai ma ngodo kama wa oulu le inu le tauhidi shi karatu fikihu shi karatu usulul fiki shi karatu qur'ani yoyi mami tafsiri mami riwaya kiraa hidogo man ɗan tukutigini nga wolowo malunga yada monodo lona uslub al makauna ima ana doge wa marhamu no yiko ana ya ola udago dókè dé hadini ọlá bídí ẹ̀ dókè ṣe tí bídí ẹ̀ náà tọ̀lẹ̀ mà nìkẹ́ mẹ́nàgbọ́ má tó ayọ̀ yúbo bídí à má tó ayọ̀ yúbo bídí à àbùdókè bídí àwẹ̀ bí ẹnẹ wọ́n yí bídí ẹ̀wẹ̀ kẹ̀kẹ́ ẹni tẹ̀ òyìn ìdì kẹ̀ wọ́n yí súnà mẹ́wàá mọ́ ní tí kuma tẹ́ mẹ́rin kuma ya alhuruj huruj ẹ̀hún ká kàmàdé rẹ̀ kọ́ yọ̀ọ̀lá yìí rẹ̀ so ọjọ́ kí máa nàrẹ́ jù dùn wa so kúlù dáwà nùbọ̀wà iklim annubuwa ẹ̀rùn sí iklim annubuwa ukosi ankaene kwa hadithi le alwahi abiwahi awanga nabi muhammad ineki malaika jibril awangi yuko yujua bai ineki malaika jibril awaki malin jawa kolam ineki amuridu netaki wa kolanga nabi muhammad ya neki jihona umi adi ucho ujua nabi muhammad una vile duki kie meunka lona akafi ona mele yi malaku yuserole oyo de won agbade won ko yo le oyo de won le hona ti wa mune enele ukolo yi nubu wa ngi ba bi ehun domo ile ana duki الهام ilham dama da kidamon idamo وفي دين وبكايا لقايا يعني اليوم أكملت لكم دينكم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم إنني كده أكملت لكم دينكم أدين مبهوبة قومي وأتممت عليكم نعمتي uraduku ne unajiume hadino iligajijigwini mbikaya ewane eba ikolola dado aya unwa wanege useduka nibi ne ijege kojeme ojo mogba nibi teda wa ma huwa ala al-ghaibi bizbonin ewen wa idu bojo dunga nibi kisemu maya kene duma lini kìjò àdágbàdé màláìkà ìbúrélò ìdágbàdé ọjọ́ pa níbi tẹ́tẹ́ kìjò ń kẹta nẹta kí yẹ́rẹ́ àmúnẹ̀ yìí tọ́ níbi jẹ́nẹ̀ kí bàmúnẹ̀ yìí máa yàmú ìlú tẹ́lẹ̀ jẹ́ gbáà bàmúnẹ̀ yìí máa yàmú ayà kúránì àkàkí àpẹkọ́mẹ̀ á nídìí ká wọ̀lú ìdú kí wọ́n ẹnu ọ̀la níbi dúpẹ́ káwọn wa káwọn pé éka níbi kàkà ẹ̀fọ́ ìpàtìdé rẹ̀ dúdú lítà bí èso lítà bí àdínì kà níbi kọ̀la yẹ̀wò kéka wọn alámẹ̀nìhàjì sẹ́lẹ̀fì náà sọ́ọ̀lẹ̀ mìíràn dúkẹ́ dágókò pàtàkì dúkẹ́ dùn wa káwọn wa bí sàhábì níbi kì pàtàkì ń pàtàkì ń mẹ́yì dẹ̀ tábìlì kì pàtàkì ń wa dẹ̀ anibi fasara kowan de aya alqurani gidai ngome ita nangu adam makawo mili ona tolewa ban. ene sunna gola du kana du nage na ali honan at the same time olo na ma adina yo la de wa honan to do yo de ngu ne le honan jama na gola yo yo baka gbo aboji ele o tebi otagada usman dan fodio

mda mda mune ngojo dong na di mango cha dini bado ko ibada mune madong na le dini gani ile ngoja ngogen ile dia ni. bo simna mda nga dini istighfaru bowo pale yi madole ona oji kokole edawe na dun kullu dawa nubuwa ngar bebele nubuwa kan badaro mo so enigi denga dule kadi ọjọ́ mọ́ àrùtọ́mọ́ àyándẹ́bàtí tàtìtò wọ́n ṣe wọ́n wọ́n mẹ́bàáwọ́ ilẹ̀ àmẹ́tìlìjínní wàkáfẹ́tìlwọ́rà bilhaki wọ̀wọ́dán wọ́bìnnúrí wọ́bìyà ilẹ̀ àyánlọ́ ọjọ́ mọ́nẹ̀ يوم السلام عليكم بارك الله فيكم وجزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته